الحمد لله وصلى الله وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم هذا كف ولم أترى لكم الكاتب فون نبي محمد صلى الله تعالى عليه وسلم ní ìjẹ́jọ́ tí a gbé tíra kìtàbù tawhid

hadisi àkọ́kọ́ ó jẹ́ ìtumọ̀ ituma karùn-ún hadisu ẹlẹ́ẹ̀kejì òun náà sálàyé fún wa nípa àwọn ọ̀túnmọ̀ tá ké nínú àwọn ayà yẹn ọlá pé ìta fẹ́ kà lónìí ó ní ìbáṣepapọ̀ máa ń ta kà lẹ́yìn ìjẹ́ ẹjọ́ a sọ rí flashback díẹ̀ أكا رلوم ذلك ولا وما خلقت الجن والإنس إلا ليعبدون tọ́lọ́run ọ̀dá èèyàn àtàlìjànú ń torí nǹkan kan àfi ń torí kí wọ́n máa sin lọ. aka walaqad ba'athna fi kulli ummatin rasula ani i'budu Allaha wajtanibu ọlọ́run Allah nìkan ní ẹ̀sìn ẹ̀jìnà sí gbogbo ń tẹ́bá ń sìn lẹ́yìn ọlọ́run aka waqada rabbuka alla ta'budu illa iya wa bil walidayni ihsana ọlọ́run ọba rẹ̀ ó ṣe ó pàṣẹ pé ọlọ́run nìkan ní ẹ máa sìn ẹ sì máa ṣe dáadáa sáwọn òbí yín aka wa'budu Allaha wa la tushriku bihi shay'a ẹ̀sìn lọ́run ẹ sì má fi nǹkan mi kẹwàá fi ṣe akẹgbẹ́ ọlọ́run ọba àlékè ọlá ayàtà akẹgbẹ́yìn tani bẹnu suratul A'raf asimisi kí a pè ní àyà 150 àyà 151 ni àyà yìí wà dé 153 قل تعالوا واتلوا ما حرم ربكم عليكم والنبي ni ọlọ́nà ìyà nábì pé wọ́n wá kẹjẹ kó kákàsí létí àwọn nǹkan tọ́lọ́wọ́n bá lóhun òfin tọ́lọ́ ń pè léwọ̀ àkọ́kọ́ rẹ̀ ní alla tushriku bihi shay'a ẹ má ṣẹbọ sọ́lọ̀ bákan náà sàlàyé fún wa níjẹ́ ẹjọ́ afẹ́wà bùlámà Mas'ud bó ni wọ́n ti tú àyà yìí wọ́n láyà yìí ni wíìlì ànábì Suratul An'am 151 dé 153 bákan náà ka hadith wa fáwọn Mu'adh ibn Jabal tọ́láwọn wà lẹ́yìn ànábì wa Muhammad níbi nǹkan ọ̀gùn wọn àti tí ànábì bí ìlọ́wọ́ wọn àwọn ni gẹ́gẹ́ bí àṣà fáwọn Muhammad ibn Abdul Wahhab ní gbogbo tọ́pìkì tẹ́ bá mú wánú tíra yìí wọ́n kọ́kọ́ kó ti àyà àbí àti hadith lẹ́yìn gbaná ó wà ní fíhì masáìlì àwọn àyà ta kéyì àtàwọn àdínsì ta kéyì there are derivable lessons àwọn àǹfààní pọ̀ ta fẹ́ mú bẹ̀rẹ̀ láti wá gbé tòní al'ula àǹfààní àkọ́kọ́ ta mú nínú àwọn àyà yìí ni alhikmatu fi khalqil jinni wal ins fún àtàbánitíra lọ́wọ́ àti kọ́ńbẹ̀ ìdí pàtàkì tọ́lọ́run fi dá ìran èèyàn àti ìran àlìjànú tálọ́ lè sọ ayàwó ni ó jẹ́rìí ọ̀rọ̀ yìí ayà ni ẹsà ìkà ló ti lọ ọmọ khalaqtu al-jinna wal-insa ibẹ̀ ni àfá àti mú ẹ̀rí pé àárí al wá ní hikma reason ìdí pàtàkì fi khalqi al-jinni wal-insa amú ìdí pàtàkì kọ́lọ́wọ́n bó dá wa ń torí nǹkan kan ju ká wá sí náà lọ ẹjẹ́ má fi sísin lọ́n sórí gbọ̀ǹkan mi tá a bà sí láyé ẹ̀dá kan kó máa wà lẹ́yìn bó láàyè sí náà ni kọ̀lọ̀pọ̀ wa lónìí aláàsìn lọ́n ṣùgbọ́n àsìn lọ́n bí ẹni tó gbà pé sísin lọ́n la wá sí láyé kọ̀lọ̀pọ̀ wa fi sísin lọ́n sí tó bá yá mi ń sìn ni tí bá ráyè máa sìn ni bí pé nǹkan mi ń bẹ tá a ráyè wá sí láyé ju ká sí náà lọ ṣùgbọ́n wá sí lọ́nà torí ẹ̀ wáyé asaniya lesson number two tá a mú jáde nínú àwọn àyàtà ké àtàwọn hadith yẹn anna al-ibadata hiya at-tawhid ọlọ́run ló ń dá wa nítorí ká máa wá sìn ìsìn lọ́run náà ń pè ní tawhid ìjọsìn fọ́lọ́run ni wọ́n ń pè ní tawhid kí ni ta fi mọ̀ pé ní ta ń pè ní oníká kírun oníká gbáwé fọlọ káyọ sàká àti gbogbo tí ń jẹ ìbáàdà àfààní li anna al-khusumata fihi kí lànà náà bí bá wọn kẹfẹgẹ Mẹ́kà jà sí tí wọn jà sóbìnrin ni tí wọn gba ìrọwọ ara wọn ni kí ló fún ọjà náà gba ìbọn ẹ màjàmbá rẹ ṣé wọn ránṣẹ́ kò jẹ ni tí wọn ní kó bá wọn pamẹ lóhùn òkan ni. kí ló fa ìjà ànábì Musa àtànábì wa àti Firaun ẹ gba àwọn ànábì Ọlọ́run àtàwọn tí ń bá wọn jà orí pé àwọn ànábì Ọlọ́run kò wọ́n sí ẹja sin lọ́run wọn làwọn ò sìn òun ló fàjà eléyìí àwọn a fi máa pàtàkì ìbáradà táwa ń sè yìí lọ́lọ́ ní kó rọrùn yìí kò síjà tó kò sí tó Musa ju pé Musa ní Firaun náà máa sin nìkan Firaun náà ló ń wọ̀ gbà. kò sí tó fàjà láàrin anábìwá Muhammad àwọn ará Maka jùpá nábì ń pè wọ́n sí pé àwọn tẹ̀ ń ṣe wọn wọ́ ti kẹ́ ẹ máa sìn ọlọ́run ní kẹ́ ẹ máa sìn láàfin mọ̀ pé ìbáàdà tá à ń ṣe òun náà ń pè ní at-tawhid kí ló fà á lè ànà al-khusumata fihi kò sí tó fàjà àwọn anábì ọlọ́run àtàwọn ẹlòmíì ju pé àwọn anábì ọlọ́run pè wọ́n sí tawhid wọn láwọn ò bá lọ. àṣà àdìsá àǹfààní ẹlẹ́ẹ̀kẹta táàrí múnú àwọn tá a ti ké ṣáájú ànàmọ́ lẹ́mìíyà àti ríhi lẹ́mìíyà àbòdìlá níbà ló ń ṣe ìjọsìn fọ́lọ́n tí ò ṣe mímọ́ fọ́lọ́n tí ò ṣe tawhid à ń padà bọ̀ wá sàlàyé gbó tí àyè òtàrí náà ni o níbà ló ń sin lọ́n tí ò fi tawhid kún wọn ni a wí fún pé kò sin lọ́n àwọn afáwọn sàlàyé fún alẹ́ kan wọ́n láwọn kan máa ń lé alágbàgà kiri ọlọ́gbọ́n tán fi ń tawhid ni wọ́n lè má kí wọn lóòótọ́ wọ́n lè jẹ́ máa mú o bá wọ́n ń sọ àwọn nǹkan kan tí wọ́n fi bá tàwíìdì jẹ́ bí yàrá bá ti lè yẹn ilé ẹjọ́sìn tó tí ò bá ti fi tàwíìdì sí lam ya'budillah kò sílọ̀ fàfihì ma'na wala antum 'abiduna ma a'budu ọlọ́pẹ́ tàwíìdì easy ó ṣe é ṣe easier said than done ni ó sì máa fẹnu sọ tàwíìdì èsì pàǹkì òun nìkan ó tún ṣe pé ẹni tí ò bá kírun àní bá ṣe tọ̀kì ìdù wo ṣe bá pé à ń yọ zaka nìkan ẹni bá lóhùn ò ní yọ zaka tó ń fọ́ lọ́hùn ó mọ̀ yọ fún nǹkan mi àní bá ṣe tọ̀kì bó ṣe kó affirmation sínú ló kó negation sínú nígbà Muhammad sọ fáwọn kìfìrí mẹ́ka wípé wàlá antum abiduna ma àbùdá ní tí mo ń pè é sí pẹ̀lú tí ń bẹ lọ́wọ́ yín ẹ̀ lè ṣe dáadáa bákan náà ọ̀rọ̀ ọ̀bí à àǹfààní ẹlẹ́ẹ̀kẹ́ ní káàkọ́ inú àwọn kata àti kíṣáájú alhikmatu fi irsali rusuli alayhi musallatu wassalam náà bá sì béèrè lọ́wọ́ yín pé àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ọ̀run wáyé lọ́dọ̀ anábìwa nuhu alayhi salam lórí anábìwa muhammad kí ni hikma tọ́lọ̀ fi rán wọn ẹlọ́pẹ̀ ẹ̀mọ́jájá kí ni ìdí tọ́lọ̀ fi rán kí náà bá nìkan wá sí láyé náà káwá fi tàwíìdì lọ́lẹ̀ kílẹ̀ rí ẹ̀ náà walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut ọlọ́lá ti gbé òjíṣẹ́ òṣàkójọpọ̀ èèyàn kátọ́lọ́run ránṣẹ́ kò sákòjọpọ̀ èèyàn kan tí iṣẹ́ ọlọ́run ò débẹ̀ àwọn tí wàá lọ ń jíṣẹ́ ọlọ́run fún wọn ẹni tí gbogbo wọn wí ni pé ọlọ́run ní àwa sọ fún ní pé ọ̀rẹ́bùdù lọ́ha Allah ni ẹ máa sìn wájú ìtẹ́ ní ìbò tán àbò kí n túmọ̀ bí kò wá ní tọ́lọ́run ọba àlekè ọlá gbé ilẹ̀ nítorí tàwíìdù ni àlìjẹ́nà tọ́lọ́run ní ń bẹ nítorí kí ni àná ibẹ̀ táwọn ànábì ọlọ́run wáyé wọ́n wá fi tàwọ̀hídì lọ́lẹ̀ náà wá mú tíra tí ń sàlàyé tàwọ̀hídì wọ́n mú lọ́wọ́ káwá sàlàyé fẹ́ni bá gbà fún tàwọ̀hídì pé àlùjánnà ni ó máa jẹ́ ibùdésì rẹ ẹni ò bá sì gbà fún tàwọ̀hídì iná ni ó máa jẹ́ ibùdésì rẹ jẹ́ àmúlọ àwọn ànábì ọlọ́run wá sórí láyé o wọ́n wá fi tàwọ̀hídì lọ́lẹ̀ alkhamisa àǹfààní ẹlẹ́ẹ̀kaàrún tá a tí a ti kà أن الرسالة عمت كل أمة kò sákòjọpọ̀ èèyàn kan tí òjíṣẹ́ ọlọ́run dọ́dọ̀ wọn ẹnìkan wọn sọ pé àwọn alágbáwá nìkan ọlọ́run bá ọlọ́run rán àwọn òjíṣẹ́ sí ọlọ́run rán òjíṣẹ́ sáwọn òyìnbó ìsọkúsọ ni ọlọ́run bá fi yé wa pé kò sákòjọpọ̀ èèyàn kan tí ìjíṣẹ́ ọlọ́run dọ́dọ̀ wọn kí rẹ̀ rí rẹ̀ náà náà pé wàlàkọ́dùbà áfínàní lọ́lọ́ni kò sẹ́ni kẹtàwọn ọ̀rọ̀ tó wọ́n lọ́lọ́run rẹ̀ ò jíṣẹ́ sí wàlàkọ́dùbà áfínà fi kulli ummatin rasula iṣẹ́ ọlọ́run kò síbi tí ò dé afẹ́ni tí ò bá ní gbà fọlọ́run lókun òṣèdá kan tí ó ní tí ó sì fi ọlọ́run àgbọ́ ni ọlọ́run fi ń sọ fún wa nù áyà mi kí wọ́n máa kunna mu'azzibina hatta nab'atha rasula báwo ọlọ́run ara ní fi àjẹ̀dá kan àfẹ́yí tí òjíṣẹ́ ọlọ́run bá ti dé wájú ilé wọn ẹnìkanì kánábì wá kanlẹ̀kùn rẹ̀ dandan fúnra rẹ̀ tó bá ti gbọ́ iṣẹ́ ànábì lọ́dọ̀ ẹni tí ànábì náà jíṣẹ́ fún wọn náà gbọ́nù ní àti ní ara ànábì láyé wọ́n ti ànábì kàn wá bẹ́ẹ̀ náà ló kà àwọn tó ṣáájú wa sunu ta tun kọnu àwọn ta kàlá àwọn àyà yìí ni pé anàrùsálàta àmàt kùlà ummah gbogbo àkójọpọ̀ èèyàn lọ́lọ́run ránṣẹ́ sí kẹni tí ó jìyà lè jìyà lórí àwọn náà gbà kó ń tọ́ sí àná kẹni tí ó sì là náà lè mọ̀ pé òun máa máa ṣiṣẹ́ tó wọ́n fi là ní ẹlẹ́ẹ̀kẹfà náà àwọn àǹfààní tí a fẹ́ kọ́ náà àwọn tí gbogbo àwọn anábì ọlọ́run wọn ni abáni náà sọ̀rọ̀ ní ya yahudiya yahudiya ṣẹ́sìn ó kọ àkójọpọ̀ ìran tọ́lọ́run náà lẹ́gbẹ̀ẹ́ tá fún mi ó kọ nation ni nasaraniya ṣẹ́sìn ó kọ nation gbogbo àwọn anábì ọlọ́run ni wọ́n proclaim pé mùsùlùmí làwọn nùkú wá ni àti ẹni tí ń jẹ́ àkọ́kọ́ anábì ọlọ́run dání نجوى نوى للسلام إن رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات مؤمنين يعني نجوى نوى للسلام نجوى إبراهيم لو tún ولا wá lẹ́yìn ẹ̀nà àwọn òjíṣẹ́ tó wá kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì tó سين lẹ́yìn من إبراهيم أبي يهودي ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان hanifan muslima so dinul anbiya ẹ̀sìn àwọn الله، ọlọ́ ẹ̀sìn ẹ̀yọ̀kan ni inú ta wá kan náà àwọn àyà yìí bóò láti mà wípé sí àwọn nábì ọlọ́ ẹ̀yọ̀kan sálọ́mà ẹ̀wọ̀ àyẹ̀wò ló tọ́ka sí pé sìn kan ní ẹ̀sìn wọn nínú náà ni ṣùgbọ́n gbó ayé pé ẹ̀sìn kan náà wá pèpè sí i àníbùdó lọ́ha wà ṣẹ́nìbù tọ̀hún ó gbà àwọn ànábì ọlọ́run nǹkan kan náà náà wá fi lọ́lẹ̀ ó gbó ànábì ọlọ́run ẹ̀sìn kan náà wá pèpè sí àwọn tó rí múlẹ̀ kọ́nù tá a kà ṣáájú ẹ̀wà gbọ́ àǹfààní alimas alatu sàbíà àǹfààní it's a very big issue kẹ́ fún ní máàkì big tẹ́lẹ̀ bá fẹ́ fi mọ̀rọ̀ já ọlẹ́lẹ́ nǹkan wọn ní wọn ló big kú inú mọ́sálà náà anna ibadatu Allahi la tahsulu illa bil kufri bit taghut la ilaha illa Allah nìkan ò tó láì sí la ilaha ṣe gẹ́ẹ̀tì nísìn àmì ń bẹ illa nìkan náà fẹ́ máa ṣe wọn fẹ́ máa ṣe la a sì ní méjì lẹ̀sìn ọlọ́run a negate a affirm affirmation nìkan ò lè tó pé mi ń tèmi à gbàkọ́lọ́wọ́ ọba àlékè ọlá ọ̀nà ọba ṣùgbọ́n mi ò rí àwọn tí wọ́n ń sin tọ̀hún mi ò rí wọn sẹ́sí ọ̀gá àwọn náà ń sin tí wọ́n ní o ó sì wá pọ̀ láyé lónìí nísìn lábí oríṣiríṣi ó kọ́ ní interface nítorí pé òun fẹ́ lè jẹ́ni tí òun ò ní bàjẹ́ lọ́dọ̀ àgbáyé kámẹ́rù bí káàwó lajúntì ẹni a ní ẹ̀sìn kan náà bákan náà lẹ́sìn ẹ̀sìn ẹ̀sìn ní o bákan kọ́ lẹ́sìn o kíní kan làwọn ń sìn àsìn kankan náà o tọ́wọ́ bá sì rí pé ọlọ́run kan náà lẹ́ẹ̀jọ́ ń sìn èyí sí mùsùlùmí tọ́wọ́ bá ipá wọn tí èyí sìn lọ́hùn àtìrẹ́tọ̀ ń kírun àtàwọn tí wọ́n sọ fún ẹ̀dúgbọ́ lọ́n kan náà ni à ń sìn ìgbàgbọ́ ló yàtọ̀ ìsọkúsọ ni ẹni bá yẹn ń sọ ọ̀rùn kò tí kò ní fìlà anna ìbádàtàlá ìsinlọ́run lórí jìnnà látọ̀ hasulu ilẹ̀ abẹ́lẹ̀kúfọ̀rì bìtọ̀rù kò tí ì pé kò tí ẹ̀ sí àfikẹ́yìn ayé akẹfẹ̀rí sí tí wọ́n ń sin lẹ́yìn ọlọ́ yẹn ni túmọ̀ fàmẹ́yìí yẹkfọ́rù bìtọ̀rù ti ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى كنت ما كنت أبا سيئة كوتي مكونا لوọ́ okùn téèyàn ó fọwọ́ kàn téèyàn ò ní sọnù okùn téèyàn ó fọwọ́ kàn téèyàn ò ní ṣubú lókun la ilaha illallah bó wá lèyàn ṣe rókùn náà mú nǹkan méjì lẹ́sìn àkọ́kọ́ yẹ fún bitọ̀ọ̀gù tẹ́mi mo bọ́ pa bọ́sẹ̀ mi gbogbo ń táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́ ní ìbáyé sí ó yìí tí a nígbà ìbọ̀ ẹ̀ mà sí nígbà táwọn àbá rẹ̀ kó ní ẹ̀bá mi ní ìbáyé sí yín sì fín lẹ̀ inú àyà mi wọ́n ní lọ́kọ́ káyàtì lakum uswatun hasanatun fi Ibrahima pé àríkọ́sí dáadáa ń bẹ fún yín lára Ibrahima nígbà tí ń sọ fún bàbá rẹ̀ wà qawmi ní pé innani bara'u minkum tèmi tí mo ti bọ́ pa bọ́sẹ̀ kúrò níbi kúrò lára yín wa mimma ta'buduna min dunillah mo ti bọ́ pa bọ́sẹ̀ kúrò níbi tẹ́ ń ṣe lẹ́yìn Ọlọ́run وبدا بيننا وبينكم العداوة والبغضاء لا تنلوا آمين جسما أجمع جاني أما بايا جان توري الله أما نكما بايا كتما كلام فينا بلو ما ما فوق بايا جا نيو بدو دوسين تيمان سلام نيو بدو دوسين تيمان سلام yẹn lè ṣe lọ́run látara ẹ̀ṣẹ̀ lásán yẹn lè ṣe lọ́run látara kíyàn sí bídá yẹn lè ṣe lọ́run látara kẹsìrí yẹn lè ṣe lọ́run látara ṣírí yẹn gbọ́dọ̀ dùn ní sẹ́ni tí bá ń ṣe lọ́run ní gbogbo oríṣiríṣi ọ̀nà tó bá fi sẹ́lọ̀n tí ẹ bá sì ní èmi tèmi àìní ò sẹ́lọ̀n ṣùgbọ́n èmo mi ò rí àìdá níbi ẹni tí ń sẹ́lọ̀n wọ́n náà sẹ́lọ̀n nù àná ìbádàtà lọ́yìn látọ̀ súnlẹ̀ lábẹ́ kó fòrè bí tọ̀ ẹtọ́jú ẹ̀wò afáfá mi sí o kí lámìnà al-mas'alatul kabira it's a very big issue pé á ah, kékeré kọ́ o ọgbọ́dọ̀ bá lọ́jọ́ sáwọn tí ń sẹ́lọ̀n especially nígbà tí ń ṣe lọ́n lọ́wọ́ tí ọ ní máa ṣe ṣe pé èmi ò ṣe lọ́n ṣùgbọ́n àti ìṣe free word free word ẹni bá ń ṣe lọ́n máa rí tó ní free ẹni tó ní ìbànújẹ́ ń ṣe lọ́n ni eléyìí kọ́ agbọ́dọ̀ gbọ́ yé peter masala à ń sọ àfààní anna taghut am it's a generic word taghut ó kọ tó gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn nǹkan tó wá kó sábẹ́ taghut pọ̀ gbọ́tùmọ̀ tá a lè fún definition tá a lè fún taghut ní kullu ma ubida min dunillah bàbá yẹn lè gé taghut ẹgbẹ́ bàbá rẹ lọ ń tẹ̀lé fi sẹ́lọ̀ taghut ni o ìyá yẹn lè gé taghut ọfẹ́ ọfẹ́ lo hijab yá ẹ̀ tó bá ń lò ó ìsì kọ́ ọlọ́mọ ọwọ́ ń bẹ̀rù kí ó kọ́ ọlọ́mọ ìyá tó yẹ pé òun ló máa máa pàṣẹ fi ibi ṣe tọ́lọ́wọ́n bá ń ọ̀gùtù ni lè ọ̀gùtù àdìsí ẹjọ́ náà sọ wà buhari ṣùgbọ́n náà àmì ìlú bàbá mi lẹ́wọ́ sáré fún fóònù yín lè gẹ́tọ̀ ọ̀hún èmi fóònù ló máa tẹ̀ wọ́n sì ti pẹ̀rún wọ́n sì ń gbádùn tí ń tẹ̀ bí a ń ṣàtàdún tẹ́kẹ́ nìkan ni ní tí wọ́n ń gbádùn ara fóònù òjé kó lọ dọ́lọ̀ ọba àlìkẹ́ ọ̀la lóhùn fóònù ń gbà ń kọ́ tọ̀ọ̀gùtù ẹ̀nà tọ̀ọ̀gùtà àmọ́n fi kúlì máa ọ̀bídà ní dónìlá gbogbo tí èèyàn bá ti fi ṣe àkàsọ ìfiṣẹ́lọ́ ló ń pè ní tọ̀ọ̀gùtù a sì gbọ́dọ̀ takú tọ̀ọ̀gùtù التاسعة مسألة إليك يا سان الآية متى كان بين سورة الأنعام 151 to 153 آية لا تقو أيضا شأن ثلاث الآيات المحكمات àwọn àyà tí ń bẹ nínú sọ́ọ̀tù àmì yẹn bí i amuhkamat wọn wà bí ṣe ń ṣiṣẹ́ lásìkò anábà Muhammad náà ní ń ṣiṣẹ́ lásìkò wa ẹjá lọ lé ká lọ fi kálámù wa tún àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta ká tún ká níjẹ́ òní àní àyà wọn ó kún nǹkan ni mo àzún pọ̀pọ̀lọpọ̀ wa ti lọ lé láti lásìkò yẹn a ti lọ jòkó láàrin àwọn àtọ́lọ́ wọn ti tún àyà mẹ́tẹ̀ẹ̀ta ká tẹ́lẹ̀ àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta ni wíìlì ànábì tá ànábì ẹ̀ ń tó stamp wẹ̀ mi tẹ́bá ti mú mójútó nǹkan rí kíni nǹkan mẹ́wàá yìí tẹ́ ti ṣe dáadáa pẹ̀lú ògbọ́lọ́ àjẹ́nà oṣù ọ̀fún yìí gbàmí bẹ́ẹ̀ bóyá bóyá méjì náà lẹ gbọ́ inú kùwárì tẹ́ ti tẹ́sí mójútó tẹ́ sì fi ń gáìdì ayé èyí ó tó ìbámu شأن ثلاث الآيات المحكمات في سورة الأنعام عند السلف أو يعني أنا وسلف وأنا سلف أقوى من جبل عن صحابي wọ́n fi ìkàkún tó pọ̀ sí àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀dá kan tó yọ lọ́hùn kódà ìyẹn tún lè ká fáwọn máa ń lé bó ṣe tó wọn kéré tó ó kó nǹkan tí ó pọ̀ sínú o lọ́nà àwọn kọ̀ọ̀lù sì ní gbàdá wà ní masters àyà mẹ́ta yìí kéré lórí constitution àyà mẹ́ta yìí tó pé àyà nǹkan àwọn àfáà máa ń pè ní ayatul wasaya al-ashr the verses of the ten commandments gbogbo tó kọ́mọ́ yẹ pọ̀ tó orí àyà mẹ́ta yìí nìkan táwa náà ká jòkó lẹ̀ lórí àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ká máa wo ọ̀pọ̀lọpọ̀ ń tá múlẹ̀kọ̀ ni a ní nǹkan mẹ́wàá má ṣe mẹ́wàá àbí ntọ́lọ̀ ń fẹ́ ká ṣe àti káká má ṣe tó wá kóra wọn sínú mẹ́wàá fi mẹ́wàá ẹja lọ tún àyà ń lọ tó wọlé. àyà ká wá tó wọ́n fi hẹ́ àṣírò màsáyé àyà yẹn ní kí wọ́n fi ó ní masala mẹ́wàá náà mọ́ àṣùn pé àwọn tàwa àlọ́tún wọlé gbé tó kan tawhid zan sàlàyé fún wánú mẹ́wẹ̀wá yìí ni awwaluha annahyu an shirk àkọ́kọ́ tí ó jẹ́ kanu mẹ́wàá àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́ ó ní alla tushriku sezi na ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náírà mẹ́rẹ̀ẹ́wá yìí bóòlà ní wa ní bíṣọ̀tì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náírà mẹ́rẹ̀ẹ́wá ní kú lójú ọ̀nà àwọn ẹni àná so bẹ́ẹ̀ lọ́wọ́ ayà mẹ́rẹ̀ẹ́wá kásì ti mọ̀rọ́jà rẹ̀ wa anam mi al-isra tó àwọn kò wá ní máa ní dáhùn àbá máa ń pè ní sister verses pé ẹ bá fẹ́ tọ̀ wọ́n ẹ tọ̀ wọ́n mára wọn àwọn àǹfààní tí ẹ mú ń bẹ̀ ń kọ́ ẹ lè rí mú wólì báwọn àyà mẹ́wàá kan ṣe ń bẹ nínú sórọ́tù kílápẹ́ náà sórọ́tù al-an'am ta ló kó àdúrà àwọn nǹkan yìí sí àwọn àyà kan náà wá ń bẹ nínú sórọ́tù al-isra aya tí ń bẹnu al ó bẹ̀rẹ̀ láti aya 23 23 tó ti bẹ̀rẹ̀ aya wa qada rabbuka alla ta'budu illa iya aya 23 Isra ẹbá wá ń kà lọ ẹbá ń kà ẹwà ń kà bí aya 39 aya 39 aya tá a wá kàyí from 23 to 39 àwọn náà ní ìdíkẹ́ tó ń lọ fàmì sí nílé فهذا تاكي الآيات المحكمات في سورة الإسراء أي أني بكجو كله إجس مغلو من ويا رف أنا عمد موا إليني 18 matters tó náà wà bẹ̀rẹ̀ tó involve sínú alámàrí ayé àtàkìyàmà wa ni wọ́n fi hẹ sàmáàníyà àṣírọ̀ta masala mátà tí ń bẹnu àyà twenty three to thirty nine yẹn kọ́ àyà eighteen lẹ́yọ kọ̀ọ̀kan eléyìí dá eléyìí ò dá ẹsẹ̀ eléyìí ẹ má ṣe eléyìí ṣùgbọ́n ìtafẹ́ wa mú ni pé àyà mẹ́wàá twelve and a half kí ló bẹ̀rẹ̀ rẹ̀ ẹ má fẹ́ bọ̀ àyà tá a ní twenty three to kíni thirty nine how many wáyé sí ní dáṣe wá sí kíni eighteen wáyé ó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ that should be sixteen verses pẹ̀lú sí àwọn 16 verses yẹn ọlọ́run wá bẹ̀rẹ̀ ayà àkọ́kọ́ pẹ̀lú wípé la taj'al ma'a Allahi ilahan akhar fataq'uda mazmuman makhzula má wọ ọlọ́run ní ni yíò ọ̀rọ̀ kí lọ́rọ̀ kí ni ọ̀rọ̀ tàwíìdù nù ọlọ́run fi tàwíìdù bẹ̀rẹ̀ ayà 16 ta ló kó kí ni tó kó 18 mata sínú وختمها بقوله الله أكبر آية ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا ما ممكن من لا يعلمه كما وجن تيوسفو نجا نمو آية يوم بره لكن 23 قالوا هو في التوحيد التعريق ẹ mọ́kàn jẹ́ àmì ẹ̀ka kùrá ni ọlọ́run ọba ọba tí ó ní ìdíje yóò sọ̀rọ̀ ni afẹ́rẹ́ ni ká tún jòkó ti àwọn àyà yìí náà ká tún lọ kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ ká lè mọ̀ kí tawhid ló bẹ̀rẹ̀ òun náà ló parí ọba wa kọ́ àwọn àyà tá a wá kọ́ sọ ìjọba wa kó o jọ ونبهنا الله سبحانه على عظم شأن هذه المسائل lẹ́yìn tọ́lọ̀ wá parí àwọn mátàsì tán inú sọ́rọ̀ gíní sọ́rọ̀tù Isra ọlọ́wọ́ ni záàlìkà mimma awha ilayka rabbuka minal hikma níta kà inú àwọn àyà yìí ọgbọ́n tọ́lọ̀ ń fi rán àgbẹ́nu muhammad wa nù ká lè mọ ipò tawhid ogun tí yẹn bá ti láyé bí ò bá ní tawhid kò wúlò yàrá àìsà radiyallahu ta'ala anha wọ́n sì béèrè lọ́wọ́ anábọ̀ muhammad sallam nípa arákùnrin kan pè ní abdullahi ibn judaan abdullahi ibn judaan ẹni tí ó sẹ̀mí nínú jàhílíyà ni wọ́n wá ròyìn rẹ̀ wípé gbogbo dáadáa tí èèyàn máa ń fayé ṣe ló ṣe ntẹ́bi ṣànà aláìní gbogbo tí èèyàn máa ń ṣe dáadáa ayé ogbẹ̀ ló ṣe wọ́n ní ànábì ṣé tọ́ máa ná àbọ̀ máa àlìjáná ànábì máa kò ṣe tàwọn lè ṣe tàwọn kò sí bó ṣe lè wọ́ọ̀sì fún yàn tó apàdà kanu tíra yìí bí tàwọn yìí di bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì lè ní hope however small pé tàwọn yìí sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hope sì ń bẹ fún so eléyìí ni al-mas'alatu al-ashira mas'ala ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ wa mas'ala ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá ẹlẹ́kùn ẹmọ tọ́jú àwọn àyà yìí o àyà ta ní kákọ́kọ́ lọ wò láwàkọ́ ní sọ́ọ̀kì ni al'an'am aya kíni sí kíni aya 151 to 53 àti wọ́n ní ká lọ wo sọ́ọ̀tù kíni ìsirọ́ aya kíni sí kíni naam ok àwọn aya kan tún bẹ related aya wọ́n á bí ilé ìtìmọ̀ àwọn pé majorly àwọn discussion wọn bákan náà ni afáàní alhadiyata ashar inú àwọn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kọ́ ọ̀kànlá ni pé ka suratu nisa aya kan bẹnu suratu nisa aya na bẹ̀rẹ̀ láti aya ayọ̀ kan náà láyà yẹn one aya olóòfìkì ní aya aya yẹn ti aya 36 suratu nisa ló aya 36 36 afáà ní ká tó lọ kóhun na sinu aya ta ka ayé àyílọ́dọ̀ àwọn àbúrò tafsiru wọ́n máa ń pè ní ayatul huquqil ashra the verse of the ten rights ayà yìí ó kó ráìtì mẹ́wàá kan tó sọ́rọ̀ àyàn fọ́mọ ènìyàn láti dìṣáàjì ẹ̀kọ́ lórí ara rẹ̀ ó kó sínú ayà kan sí ní wá kàn wájú ni pé bàdá àhábì kọ́ọ̀lìhì ọlọ́run bẹ̀rẹ̀ ayà pẹ̀lú wà ìbùdó lọ́ha wà látò ṣìlè fún bí i ṣayí a ẹ̀sìn lọ́hun ẹ̀mọ́tẹ̀bọ̀ ẹ̀kọ́lẹ̀ ẹwà lọ kà àwọn ìyókù tó kù mẹ́ta yókù mọ̀ tó kàn wájú ni pé ó náà bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni tawhid àwọn àyàká kàyí àwọn àyàkẹni tó major responsibility major tí ìtọ́mi ènìyàn gbọ́dọ̀ máa ṣe tí ó fi jọ́mi ènìyàn gidi ìbáyàn sí ń bẹ́ẹ̀nbẹ́ ìbọ́lọ̀ sí ń bẹ́ẹ̀nbẹ́ ìṣe sí fún ara rẹ̀ náà bẹ́ẹ̀nbẹ́ ọlọ́run wá ń bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú tawhid al-an'am al-isra an-nisa àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta ń làfà wá kóòtù fún wa lọ́wọ́ àwọn àyà táfà kóòtù fún wa àyà mẹ́tẹ̀ẹ̀ta ń bẹ́ẹ̀nbẹ́ àfà kọ́ kóòtù àyà nisa ó kó ti àyà ìṣirà ó sì kó tu àyà kíni àyà al-an'am ìbá wo tíra wa àyà nọmba three táfà kóòtù àyà nìfà yẹn àyà nọmba four táfà kóòtù àyà kíni àyà sọ́yì àyà nọmba three táfà kóòtù ìṣirà ni àyà nọmba four ti nìfà ni àyà nọmba five nǹkan ti al-an'am ni sàfà ni ẹjẹ́ kọ́ àwọn ẹ̀kọ́ lára àwọn àyà yìí wọ́n kó nǹkan tó pọ̀ sínú méjọ́lì bóòlẹ̀tọ́ ọlọ́run bóòlẹ̀tọ́ òbí bóòlẹ̀tọ́ alábàgbé bóòlẹ̀tọ́ alábàṣòwò bóòlẹ̀tọ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ bóòlẹ̀tọ́ ọmọ ènìyàn sẹ́yìn abára fi tẹ́ǹtì ń bẹnu sọ́tù al-Isra sorry al-An'am tàbí kún 18 ti ń bẹnu sọ́tù al-Isra kún 10 ti ń bẹnu sọ́tù nìsa ẹwà kọkalẹ̀ àwọn nǹkan mí ń bẹnu àwọn ẹ̀kọ́ tó rí pítà rẹ̀ kẹ́yìn nísìn àmì ah, ń bẹ inú súrà kẹ́ni ń bẹ kò sí inú súrà mi a lè mú jọ kí ni àwọn major things tó yẹ ká fi máa máàkì ìgbésí ayé ara wa iṣẹ́ tó ọlọ́run sáà ń fọlọ́ iṣẹ́ tó òbí sáà ń fòbí iṣẹ́ tó àníṣáà sàlàyé alábàágbé fún wa òun ló ń fún wa lẹ́tọ̀ọ́ alábàágbé ká kó àwọn ẹ̀kọ́ nǹkan wa kó jọ ká máa wá fi ṣe sáǹpù mùsùlùmí bíi láwùjọ ẹ jẹ́ mú mọ́sálà mẹ́ta sí nítorí àsìkò المسألة الثانية عشرة مسألة نمبر 12 أبيكاني فائدة نمبر 12 lesson number twelve tá منا fẹ́ ما àwọn àyà márùn-ún tá a kà àti kíni àwọn àdéhùn التنبيه على وصية رسول الله صلى الله عليه وسلم عند موته إن بنا تاتيكا تصلى يفوا كني أصلي النبي كتوكو tó sàlàyé fún wa kí ni William Nadi kò tó kú náà bá sì béèrè lọ́wọ́ èmi àti lónìí lọ́la pé kí ni wíìlì ànábì kí láà fún wọlé síbi kí ni wíìlì ànábì náà bẹ́ẹ̀ ni sọ̀tà ọ̀hìn ìgbìmọ̀ àyà kan bẹ tó compile William Nadi. tí sàbí ànábì sì ní eléyìí gẹ́gẹ́ ni wíìlì tí ànábì if at all has a will ànábì ò ní will, àyè gẹ́gẹ́ sọ bẹ́ẹ̀ crazy but if you were to have a will n tí ó jẹ́ wíìlì ẹ̀ làwọn àyà báyìí àyà wo ni. قل تعالوا أتل ما حرم ربكم عليكم آية 151 to 153 of سورة الأنعام إجاء التوجيه الثالثة عشرة أنفانية لك تلا معرفة حق الله علينا إنما كانت أتمت لتولون لولون تلوم نوى kílẹ̀ tọ́ ọlọ́run léwa lórí ma haqqullahi alayna naam ẹ má jẹ́ àmọ́ ní kọ́kọ́ sanfa ẹni kan ní pẹ́ẹ́sà ẹ̀ súnà náà bẹ́ẹ̀ ní ẹ̀wà iná ẹ̀tọ́ ọlọ́run ní súnà lórí islam náà ní súnà naam ẹni kẹlẹ́ sọ́ọ́ kẹ̀kẹ́ kẹlẹ́ mi sọ so at-tawhid wa adam ash-shirk ẹ̀tọ́ ọtọ́lọ̀ nílé lórí èmi àti ẹ̀ tọ́lọ̀ fẹ́ gbà at-tawhid wa adamu shirk kí tawhid mọ̀ ẹ̀bẹ̀ nínú ayé wa kí shirk mọ̀ sínú ayé wa bùlá ti rẹ́ rí ẹ̀ ó ní pé aginu hadith mu'az nígbà tá nábì ń pé yá mu'az àtẹ̀dọ̀rí máa haqqullahi ala al-ibadi wa máa haqqul ibadi tọ́ ọmọ kí ni right tọ́lọ̀ fẹ́ gbà lọ́wọ́ mi anábì wákàtà wà dá sọ abẹ́lò pé ráìtì ọlọ́run ní ẹ̀yà àbùdó wọ̀lá yóṣùkú bí i ṣàìhà tó nọ́mbà arọ́bì àti àṣírọ́ ẹlẹ́sìn 14 nínú àwọn táǹkà ma àrífàtò hakil ìbáàdì aláìhì ìrẹ́ àdáwò hakọ̀hù àti tún kọ́nù báàbù awọ́lù yìí kí la fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run táwa náà bá fọ́lọ̀ ní tiẹ̀ kí ni àà nífẹ́ pè ráìtì ṣùgbọ́n akápè bẹ́ẹ̀ kó lè báyé wa kí ni táwa náà fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run kí ni tó súnmọ́ káàrá ọlọ́run ẹ̀jẹ̀ ní gbèsè bẹ́ẹ̀ ní kí n ṣe mórí ṣe kí ni nǹkan náà àlìjánà ni o kí lẹ́bí sábà àlìjánà ni bẹ́ẹ̀ bá ti ṣe dọ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ bọ́ tẹ́ ẹ̀ṣẹ̀ tàwíìdù kò sí ṣọ́tọ́ọ̀tù mìíràn sáàlìjánà ju àṣírkú wà ádámù tàwíì ẹ̀kọ́ ó simple ó simple pé just like that bẹ́ẹ̀ ni jọ́sìn náà ni ṣùgbọ́n jọ́sìn ó lè o ó lè mọ ó ṣe sọ lẹ́nu abáríkà bọ́ sí fíìdì ká máa ṣe ìwàhálà wa dé ṣùgbọ́n wọn bá ṣe ládéhùn fún wa làlìjẹ́nà kọ́lọ̀ ṣe lé ní ìrọ̀rùn fún mi àti yín àmú ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún káwàdógún torí àsìkò alkhamisata ashra mas'ala ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ta rí kọ́láwọn ẹ̀kọ́ ta kà أن هذه المسألة لا يعرفها أكثر الصحابة مسبيك لو ينسي إبو لدام ما تطلب لي نبي لو كل استطلع فيك لو نعم هذا سنة سنة لنا بابين التوحيد توحيد ني كن دعوة أنا فيك لو الجنة أي ما نسيه

sábì yẹn nìkan ló mà lànàbì kọ́ àwẹ̀kọ́ ni ànábì ó wá níṣẹ́ ànábì jẹ́ kí n máa lọ sọ fáwọn èèyàn yòókù pé mo ti kọ́ kéwú kan tuntun lónìí ọlọ́dọ̀ yín kọ́ọ̀lá là nábì ní máa lọ sọ fún wọn o láti bẹ̀ ṣírò hóm fàyà tẹ́kìlì tó bá ti sọ fún báyìí àwọn èèyàn ò ní ṣe nǹkan yín máa wò àwọn ti wá mà lónìí mímọ̀ ohun tí wá jẹ́ hujja against wa táà bá fi ṣiṣẹ́ àti màkítà òhèdè nìkan ni láti gbọdọ̀ máa wájú káyà kí ìmọ̀ tàwí ìdíwá kẹ̀mọ́ kó ní o akẹ̀mọ̀kítà òhìdọ̀ náà là ní àti ìkọ́ o kọlọpọ̀ àwọn nǹkan mílà ń tí ó takùtà òhìdò àmà wá wájú kó sí ìjòkó tàwíd tí ó gbó tíra yìí ti ṣe about 200 pages or 240 pages tàwídù ni wọ́n fi ṣàlàyé wọn ò dẹ̀ ṣàlàyé ẹ̀ tán onídà nábì wí fún muhazu pé ẹni bá ti mọ̀ tó sì fi ṣiṣẹ́ kò ní wọná ọlọ́run sì yí ní ọlọ́run ó fi sí ní àlìjẹ́nà àwa ní anna hadhihi mas'alata la ya'rifuha kathirun min as-sahaba ọ̀pọ̀lọpọ̀ sàábì ànábì ò máa ń torí pé muhazu tó padà wá sọ fáwọn sàábì nígbà tó fẹ́ kú ìwà ń bẹ̀rù pé iṣẹ́ ìwà kú lémi nìkan kémi ni mo máa ìmà yìí ni ló fi padà wá sọ ọ́ ta àtùmọ́ lẹ́ni tí ń bẹ̀rù pé bí yàtọ̀ wọn bá sọ òun lè sẹ́lọ̀ wàá ńlá anybody bá tì mà mọ́tò níbẹ̀ náà kọ́ ó wá kú ká mọ́ra sí bóòlá sí gbọ́tọ̀ ṣídì yìí kọ́ lọ́n kó ṣe lọ́rùn fún wa هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ما أطمئن يا نسيك ní ìsàdé ìwé yẹn